àlìfíkì òfin dín ọ̀làdùnní bẹ́lẹ̀ ló kọ́ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè àkọ́kọ́ tí wọn kọ́ máa fi ṣíde ó náà ni ìbéèrè oníbéèrè wọ́n ní ṣé àyè wà nínú islam láti lo rìlásà sí irun obìnrin rìlásà yẹn mo rò pé ó jẹ́ kírìmù kan tó máa ń jẹ́ kí irun àwọn obìnrin ó ṣùpọ̀ kó sì tún tò lẹ́sẹẹsẹ tàbí kó tiẹ̀ tún jẹ́ kí wọn àwọn obìnrin kọ́ máa hù dọ́gba dáadáa wọ́n ní àǹfààní àti tíráfù lọ sí ilẹ̀ òkèèrè ń bẹ fún àwọn àmọ́ àwọn ò tí ì pé gbèdéke ọjọ́ orí tí wọ́n là kalẹ̀ nígbà tí àwọn lọ ṣe passport àwọn ọdún méjì péré ló sì kù tí gbèdéke ọjọ́ orí tí wọ́n béèrè fún yóò fi pé fún àwọn wípé ǹjẹ́ èèyàn lè fi ọdún méjì yẹn kún un wọ́n tún ní ǹjẹ́ Islam faramọ́ kí àwọn kí àwọn máa bá sísà wọn jà àti láti pinnu pé àwọn ò tiẹ̀ ní nǹkan kan ṣe papọ̀ mọ́ pẹ̀lú ẹ̀ nítorí pé níṣe ni ó yin màmá àwọn nù nígbà tí ara màmá fà èyí tó jẹ́ kí mọ́mí àwọn ó banújẹ́ tí omijé sì dà lójú wọn ìbéèrè pọ̀ ẹ̀jẹ̀ ń dàdó ń ṣe. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi. وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته dájú kò sí nǹkan tó burú lábẹ́ òfin ọlọ́ nínú ká mójútó ìrun tọ́lọ́run ọba ẹlẹ́dàá wa fi ṣe wá lọ́ṣọ̀ọ́ kéèyàn máa wẹ̀ kó máa tọ́jú irun rẹ̀ kó máa yá kó wá nǹkan kan tó jẹ́ ìpara ti irun kó máa fi sí irun rẹ̀ lọ́nà tí irun yìí tí òfin ní máa rùn òórùn kó rùn tí ó sì máa bẹ lábẹ́ pé ọ̀ ń tọ́jú rẹ̀ ṣùgbọ́n rìláxà tí à ń ṣe béèrè nípa rẹ̀ tó bá ṣe pọ̀ ní máa mú kí pàápàá bí irun tiwa ti ṣe rí kó yí padà sí tìrú tàwọn míì hmm. tí irun fi wá di bí irun tàwọn India àbí irun àwọn Pakistan hmm. tó fi dàbí irun òyìnbó rárá o eléyìí ọ̀tọ̀ nítorí pé eléyìí ń bẹ nínú pé fẹ́ yí ẹ̀dá ọlọ́run ọba padà ni bí gbọ́dọ̀ ti dáyàn dúdú ni kọ́ mọ wá fi aró kan para kó n fẹ́ di òyìnbó so kò tọ́ kéèyàn kópa nínú nǹkan tí ó máa túmọ̀ sí pọ̀ ń pa ẹ̀dá ọlọ́run bọ́lọ̀ ti ṣe ṣẹ̀dá rẹ̀ òun yí padà hmm. kò tọ́ lábẹ́ òfin ọlọ́run ẹ sì máa ń pé relaxer tí o bá lò tó bá di pé irun rẹ̀ yí padà bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wípé tó ti rówó lò máa irun orí rẹ yóò padà já dànù hmm. nígbà tí irú èyí tọ́lọ́wọ́n bá ní kí ó máa jẹ́ tiwa bá bẹ̀rẹ̀ sí ní hù nísàlẹ̀ hmm. gbogbo àwọn èyí tó ti fọwọ́ ara rẹ̀ yí padà wọ́n já dànù orí ọ̀wọ́ á dàbí orí àwọn ọmọ kéékèèké hmm. so Islam ò fara mọ́ gbogbo orú nǹkan báwọn gbogbo ge tó bá fẹ́ ṣe yọ ọmọ lórí irun irun tiẹ̀ tọ́lọ̀ fún ọ nínú àṣà àti ṣe àwọn Africans àwọn náà lọ́nà tí wọ́n fi máa ń tọ́jú oorun tó ṣe fún gbogbo àgbà ńlá yìí òun náà máa ń wú àwọn èèyàn tó hmm. bí kọjá pé irun rẹ̀ yẹn wọ́n ń dì wọ́n bá mójútó lọ́nà tó dáa àti ìtọ́tọ́ kì í ṣe kíkà máa lo relaxa. àwọn láǹfààní àti ìrìn àjò lọ sókèèrè ṣùgbọ́n ọdún tí wọ́n fi sílẹ̀ fẹ́ni tí ó bá lọ sírú ìrìn àjò bẹ́ẹ̀ àwọn ò tí ì dàgbà tó bẹ́ẹ̀ ó sì ń ku ọdún mélòó kó tó dì bẹ́ẹ̀ hmm. ṣé islam faramọ́ pé kí àwọn wa parọ́ pé ọdún àwọn ti péye tí wọ́n wí wọn àbí ọ̀faramọ́ ẹ lè máa bí islam ní nǹkan tí ò dáa bí islam wa sọ pọ̀ dáa islam sọ pé ẹ gbọ́dọ̀ parọ́ irọ́ tẹ rí yẹn ó ní ya gbogbo ẹ̀ṣẹ̀ yòókù hmm. nínú ìgbà ọ̀rọ̀ látọ̀dọ̀ yàrá wa Aisha radiyallahu anha. ó ní kò sí ìwà kan tí ànábì kórìíra tó ká parọ́. kódà tí ànábì bá mọ èèyàn ló purọ́ yóò máa kórìíra rẹ̀ títí tí ó fi mà dájú pé tuntun bá. so nítorí ẹ kí ló fẹ́ parọ́ fún ìlú òkèèrè rọ́ọ̀wù lọ fẹ́ lọ tọ́já sálì jẹ́nà. Mm. so ọ̀gá ni pé àwọn èèyàn tó bá ti fojú sí pé àwọn fẹ́ ṣe nǹkan wọ́n máa wò pé tàwọn ọ̀dá mọ́. kí ló ń wá lọ sókèèrè náà ganan rí kí ló sọnù fọ́nbì tó fi jẹ́ ló ti gbọ́dọ̀ rí tó tún máa parọ́ oògùn kátà láti parọ́ lẹ́yìn wá gbà náà sọ̀rọ̀ kó lè ṣeéṣe náà ti lọ sí embasi, wọ́n ti wá rí ìwé ìrìnnà rẹ̀ wọ́n fi mọ̀ pé ò tí ì pé iye ọmọ ọdún tó yẹ kó pé ni wọ́n ṣe fún ẹ ní visa bí ètò ìrìnnà wọ́n rí ìwé ọjọ́ ìbí ló sì gbéra rẹ fo iye ọdún tó ọmọ lọ sọ́dún tó tí ì dé hmm. làwọn náà bá gbà wọlé pé ẹni torí ẹyin jù rẹ ìyanu pọ̀ ń bẹ̀ ká máa ká jẹ́ ọmọ lọ báyìí hmm. kọ́ máa lọ bò so ẹ mọ̀ pé báwa ti ṣe ń jẹ́ ẹni tó ṣe pé àìmójútó òdodo bẹ́ẹ̀ kọ́ làwọn èèyàn míì rí hmm. so kọ́nà lè má jẹ́ mùsùlùmí so ṣùgbọ́n gbọ́dọ̀ pé training tí wọ́n fún wọn lórílẹ̀‐èdè wọn ni pé kò sáyè fún rọ hmm. kò sáyè fún jàǹbá hmm. so àwọn ò sì lè gbà kẹ́nìkan wá tara tàwọn jàǹbá lu àwọn hmm. eléyìí tó yàtọ̀ sí pọ́pọ́lọpọ́ ṣẹ́ńṣẹ́ ń bí tẹ́ pé wọ ọ̀dọ̀ rẹ náà lomi tí tẹ́yìn wọ̀ mí lẹ́nu tí gbogbo ọ̀rọ̀ nàìjíríà náà fi dà bó ṣe dà subhanallah so ẹnikẹ́ni sọ̀n lè máa bá ní tí oúnjẹ àlọ títì torí pé màmá àwọn so àǹtí àwọn pa màmá àwọn tì débi pé omijé fi jáde lójú màmá o kò sí tàbí ṣùgbọ́n pé ntàǹtì ń ṣe nǹkan dáa ẹni tó bíyàn èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pọ́n ní àkíyèsí àti ìtọ́jú tó dáa lórí rẹ̀ nítorí pé màmá rẹ̀ kò ṣeé pààrọ̀ màmá tẹ̀ sí ríyìn àwọn tó yàtọ̀ sí bàbá lágbọn pé ìyá rẹ̀ náà nìyá rẹ̀ hmm. ọ̀gọ̀rọ̀ àìmọye lẹni tí ń pè rẹ̀ ń bàbá rẹ̀ tí èsì bàbá rẹ̀ tó ṣe kó bọ́yọ̀ náà zìnà lọ́gbà ọ kò èsì bàbá rẹ̀ àmọ́ ìyá ẹ kò bá bí ọgbọ̀n náà zì náà ìyá rẹ náà nìyá rẹ hmm. dandan gbọ́dọ̀ sàánú rẹ̀ so bẹ́yàn bá ti wá dájú sí ìyá tó bí wọ́n dájú pé ń kọ lẹ́tà sábúrú tí ọ̀sẹ̀lẹ̀ sọ náà ni hmm. nítorí nítorí ọba ṣe náà nìwọ náà gbà ìgbà tá a bá fi wọn kàlà fi gbà padà hmm. o lè má ti bímọ so àmọ́ ò ní mata ní ọkọ̀ máa tiẹ̀ náà sí ọ nígbà tó máa tiẹ̀ náà bá ṣe irú tiẹ̀ so má fi tiẹ̀ kún ti àǹtí rẹ̀ má ti torí pọ́ǹ ti ṣàìdá ó ti sábúrú sí ìyá yín tí wọn náà wàá pọ̀ ń bá ajá láéláé ẹ̀tún ní rẹ́pọ̀ mọ́ ṣébí mùsùlùmí lẹ́yìn mùsùlùmí ọ̀tọ́pọ̀ yan ọmọ ìyá rẹ̀ lódì tayọ ọjọ́ mẹ́ta ó tilẹ̀ jẹ́ pé tó bá yẹ pé ẹni tó sa ìdá tó sa burú máa ta fẹ́ pàkíyèsí rẹ̀ padà sídìí kọ́ máa ṣe dáadáa ni Islam fàyè gbà á palẹ̀ èèyàn lódì jù bẹ́ẹ̀ lọ hmm. so ṣùgbọ́n ẹjẹ́ ọ̀tán ẹ pè é ṣàkíyèsí kẹ́ ẹ bá sọ̀rọ̀ níbi tí bá ti gbọ́ ọ̀rọ̀ téèyàn gbọ́ tí orí tó fẹ́ dàbí ìgbà tó fẹ́ máa sùn bí òòrì tí ó fi jí ẹ bá sọ kó náà kó rírì ó pé padà kó sì padà sí ṣe dáadáa sí ìyá yìí hmm. ìdùnnú tí ó wà ń bẹ̀ ni pé kó jẹ́ pé ìyá yìí ò tí kú hmm. tó fi lọ tọrọ àforíjìn lọ́dọ̀ ìyá hàn hmm. kí ìyá hàn lè bá àforíjìn hàn kí wọn náà lè bá àrọ́nà lọ tó bá ti lọ́la gbẹ̀ndàlùkè yá mọ́ àti nítorí kí ló aburú tí wọ́n ti ṣe sí ìyá rẹ̀ nǹkan mọ́ má bàa ṣerú rẹ̀ fún àbẹ́ẹ̀tì ó tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wáàsí ìta gbangba tí a mọ̀ sí hudan wa bushro léyìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dé kọ̀ọ̀kan tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí inshàlá ní almadina center ní pápá bẹ́ẹ̀dẹ́ lógúnmọ̀ṣọ́ ni yóò sì ti wáyé lọ́la ọjọ́ kẹta oṣù kọkànlá eh, lọ́la ọjọ́ kẹta lọ́la ọjọ́ kẹrin oṣù kọkànlá zolikọ́ọ̀dà fourteen forty three AH ìjírọ̀ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ kẹrin oṣù kẹfà ọdún twenty twenty two ní alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dì lógúnmọ̀ṣọ́ ni ó ti wáyé pẹ̀lú àkòrí ìtàjẹ̀sílẹ̀ àti ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn Islam ìtàjẹ̀sílẹ̀ àti ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn Islam láago mẹ́wàá ni wáàsí tangbangba náà yóò gbìnàyà ní Alimadina Center tó wà ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ ni yóò sì ti wáyé Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ náà ni wọ́n sì máa dá alẹ́kọ̀ọ́ àwa tí a bá gbọ́ kí a sọ fún àwọn tí ò gbọ́ Allah yóò sì fi san alẹ́ sùn lórí láyé àti lọ́jọ́ àgbẹ̀ndẹ̀lẹ̀ kìyàmà inshallah zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine àti plus two three four zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó lu jábì náà ẹ ló kọ yín o. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ọmọ ọba olókùn olókùn látó kéde ní Ògbómọ̀ṣọ́. ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bí onírìn àjò ó lẹ́tọ̀ọ́ láti ṣe àdínkù oorun rẹ̀ lápẹẹrẹ ìyẹn sì ìrìn àjò lọ sí bí Èkó ń bọ̀ lójú ọ̀nà àsìkò sóòrì tó bá wọn wá jẹ́ olùgbèlú Ògbómọ̀ṣọ́ pọ̀ lórí ìrìn àjò yẹn ó kọjá nínú Ògbómọ̀ṣọ́ á sì gba ń bẹ̀ nínú kọjá Ìlọrin lọ́wọ́ á parí ìrìn àjò ohun tí bóun ni ó ṣe san àwọn ọ̀run rẹ̀ yẹn ǹjẹ́ yóò dẹkùn ni àbí yóò pé àwọn ọ̀run yìí sáwọn ọ̀rẹ́ kan tẹ̀lé bàtà. alhamdulilayi ẹni tó ṣe pé lọrin ń lọ ó sì ń bọ̀ láti kù ó wá jọ ọmọ Ògbómọ̀ṣọ́ tó ṣe pé Ògbómọ̀ṣọ́ náà ní gbé ṣùgbọ́n ní lílọ tí ń lọ yìí Ìlọrin ní lọ ṣé tí ọba fẹ́ ṣe sọ̀látò bọ́ọ̀l àbí sọ̀látò làásùr tọ́ka mú Ògbómọ̀ṣọ́ nígbà tó ṣe pé Ìlọrin ní lọ ṣé ó pè sọ̀látì rẹ̀ náà àbí yóò dínkù náà hmm. nítorí pé ibi tó ń lọ ò tí ì débẹ̀ hmm. ọ̀rọ̀ màálù ìmọ̀ jẹ́ ọ̀kan ṣẹ̀ríà hmm. sọ nítorí pé ibi tó fojú sùn pọ̀ ń lọ ò débẹ̀ zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. ọ̀dà Hello, ló kọ yín o. ṣẹlẹ sàmà ètò ọkọ mi máa ń fa láti ìpè eh, láti gbàdájú. ìbéèrè yín. bẹ́ẹ̀ mi kò fẹ́ béèrè pé ṣé èèyàn lè fẹ́ ẹni tó jẹ́ pé ilé ìfowópamọ́ ló ti ṣiṣẹ́. ọ̀dà kí ẹ lè fẹ̀rẹ̀ mi bẹ tó jẹ́ staff rẹ. ó ti yé. alhamdulilayi tó bá jẹ́ pé iṣẹ́ tí ẹni tí ó kọnu sí yín pọ̀ ń fẹ́ fẹ́ yín iṣẹ́ tí ń ṣe ó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe àkójọpọ̀ ẹ̀sìn àti ìtakùtọ̀ ọlọ́run àti ìtakùtọ̀ anábì muhammed sallallahu alaihi sínú ìlànà ẹ̀sìn islam àti ìmọ̀nà rẹ̀ ni pé ẹ gbọ́dọ̀ gbà láti fẹ́ hmm nítorí pé tí ẹ bá ti fẹ́ pínrín ọdájú wípé ẹni tí ń kójọ lọ́nà haram lẹ́jọ́ máa jẹ ṣùgbọ́n a sì ti mọ̀ pé nínú àwọn nǹkan tó fa àkóbá fún yàn nínú ìgbésí ayé kì í sì máa padà di wàhálà fún yàn lọ́la gbẹ̀ndàlùkìyàmù òun náà ni kó jẹ́ pé téèyàn ń jẹ haram ni. hello. aleykum salaam wa rahmatulah ọkọ yín. ọkọ mi ni abdul láti ṣe. ìbéèrè yín ẹlẹ́wọ̀n pé wọ́n béèrè pé wọ́n ní tí èèyàn bẹ pa iléyà tí bàbá èèyàn bá ń bẹ tí yàrá ń bẹ tí yàrá yẹn máa pa ọmọ yàrá bí ẹ̀rọ máa pa lórúkọ rẹ̀. alhamdulilayi gẹ́gẹ́ bí tẹ́ bá fẹ́ ṣe sọ̀látù bọ́ọ̀lù àbí sọ̀látù làásù mọ́gìrìbà àbí ẹ̀ṣà bàbá yín àti yín bẹ láyé àwọn tí wàá ṣe sọ̀látì ẹ̀ ní ṣe sọ̀látì yín fún wa oníkálukú nínú wa lọ́lọ́ ń pa láṣẹ àti bàbá àtọmọ pé kẹsìn lọ àwa ní títorí pé bàbá tèmi kò tí ì sàlùwàlá à ń bọ̀sibọ̀si pé ó ṣe sọ̀látò lọ́họ̀ kí n wá ṣe tèmi fi sún pé bàbá mò ń ṣe fún hmm. àbí ìyá ni mò ń bá ṣe tiẹ̀ hmm. kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́ ní kálukú yóò ṣe tiẹ̀ torí kálukú ní fẹ́ kí tòun kọ́ bọ́ sí kóun ọ̀rọ̀ náà lọ tó bá ti jọ́ ògbóǹdàlùkè yá mi ẹran léyà tẹ́rí yẹn ṣé àgẹ́ bíi kéèyàn lọ sí hajj tó bá lówó rẹ̀ ara rẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀ lọ sí fúnra hmm. kò tiẹ̀ tó pọ̀ fẹ́ sàánú ẹnìkan kan pẹ̀lú owó rẹ̀ kó náà lọ sí tiẹ̀ torí rẹ̀ ẹran léyà ìwọ lọ́pàá kò sí ní tó burú pé tó bá pẹran léyà yẹn kó gun bàbá rẹ̀ àti ìyá rẹ̀ jẹ́ ń bẹ̀ bó bá sì fẹ́ o lè gbẹ́ran léyà wá sílé bàbá rẹ̀ hmm. kọ́ pa náà ìwọ àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ kẹ́ ẹ wá sí ọ̀dọ̀ bàbá kẹ́ ẹ wá sọdún bẹ̀ hmm. àmọ́ pé ẹran léyà yìí èmi ò fẹ́ pa fúnra mi mo rà á bùn bàbá àbí ìyá mi ọ̀dà hmm. tó nínú òfin ṣẹ̀ríya hmm. nítorí pé wọ́n pa àwọn náà láṣẹ kó ṣe wọ́n pa bàbá rẹ̀ láṣẹ kó ṣe ìwọ sì lówó tó lè fi ṣe fúnra rẹ̀ àwọn olówó tí wọ́n lè fi ṣe òfin ṣẹ̀ríà sì sọ pé tẹ́nìkan ló bá fún mi lówó àti sẹ̀sìn tí ń bùkátà ká fowó ṣe wọn ò ní sọ fún mi wípé mo sẹ́lọ̀n tí wọ́n bá kawó fún mi tí mo kọ̀ láti sẹ̀sìn hmm. nítorí pé mi ń lágbára rẹ̀. ẹ lórúkọ yín o. Hello, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Ó kọ́ ibi ẹ ń pè. Mariam ni orúkọ mi láti UK. Ìbéèrè yín. Um, mo fẹ́ bá Ustaz sọ̀rọ̀ pé mo fẹ́ béèrè dẹ́ question bíi mẹ́ta. Alákọ̀ọ́kọ́ níbẹ̀ ni pé long day la wà nísìn. Mọ́gìrìbù wa bá bíi nine thirty. Ìṣá ìdí around eleven. Mm-hmm. Àwọn kan wá ń sọ wípé a lè jámọ́ òun mọ́gìrìbà àti ṣáì papọ̀ torí pé ìṣá ìwà ó pẹ́ kó tó wọlé mo fẹ́ wò pé mo fẹ́ bèrè pé ṣéyẹn náà tó wọlé bẹ́ẹ̀. ẹlẹ́kejì ni wípé à ń kí ṣáì lọ́wọ́ nínú ilé so lórí tàtàwùdù tó gbẹ̀yìn ni ìmọ̀ pé mo ti tògbé lọ gbà tí ẹni tó lè wá sálámọ̀ ni mo tají ìwà rántí bóyá mo ṣe tàṣà mo ti ṣe tàṣà hù tẹ́lẹ̀ àbí mi tí wọ́n sáré ṣe tàṣà hù mí mo wá òkú ṣé mi ò ṣé máa sọ pé mo lé òkun nìyẹn ni àbí báwo ni ìyẹn jẹ́ lẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kọ́sùn ẹlẹ́ẹ̀kẹta ni òun ni wípé tí èèyàn bá pe kẹ́límọ̀ jáde láyé pé ó dá wa lókùnà pé tí tó fi jáde láyé kẹ́límọ̀ ló ń pè ṣé túmọ̀ yẹn ni pé irú ẹni yẹn kò ní ìdí pé ká tún máa tọrọ àforíjì fún mọ́ nígbà tá a gbọ́ pé ẹni tó bá pe kẹ́límọ̀ jáde láyé pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà ó ti bá àánú ọlọ́run pàdé kò jẹ́ àwọn kọ́ṣọ̀ tí mo ní. bàbá wọn lè kọ́ àǹtí lọ́wọ́. alhamdulilayi nígbà tó bá di pé ọ̀sán gùn jọjọ tó gùn ju òru lọ lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí àsìkò tẹ̀sùn pé wà ń bẹ̀ ní ìsìn ní London England tí ó jẹ́ pé ẹ̀ ń ṣe solatul maghrib láago mẹ́sàn-án àbọ̀ alẹ́ tí àìṣà ti ń bọ́ sáago mọ́kànlá àbọ̀ ẹ̀ní sẹ́ lè máa pa méjèèjì pọ̀ sí lákòókò kan náà kẹ́ ẹ dúró kẹ́ ẹ lọ́ kọ́tọ́lábẹ̀ òfin ọlọ́ọ̀ òfin ọlọ́run dá lórí pé ìgbà tó òòrùn bá tó wọ̀ láti solatul maghrib a sì mọ̀ pé wíwọ̀ òòrùn wọn ò rọ́pọ̀ máa go eléyìí tá à ń lò tá à ń fi máa kókò ó ní í ṣe pẹ̀lú páàrí ipò òòrùn ti wọ̀ ìgbà tó òòrùn tó wọ̀ sí òun ìgbà náà láti ṣe solatul maghrib tàbá ti parí solatul maghrib a máa retí wíwọlé àkókò solatul isha tí solatul isha náà bá ti wọlé ìgbà náà láti ṣe nítorí pé àwọn olùgbàgbọ́ òdodo àwọn máa ń mójútó àkókò sọ̀lẹ́t gẹ́gẹ́ bí olúwa ẹlẹ́dàá sọ pé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn àyàn tá a fà kókò sí ni sọ̀lẹ́t jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo àyàfi tẹ́yìn bá jẹ́ onírìn àjò tó ṣe kó lè pa sọ̀lẹ́t méjèèjì papọ̀ tó jẹ́ pé ẹ ti gbéra lákòókò àkókò ìgbà tí magrib wọlé ẹ̀ láǹfààní àti pa magrib àti ṣáìkù àbí kẹ́ ẹ tiẹ̀ lọ sọ̀látùl magrib lára láti ṣe papọ̀ mọ́ sọ̀látùl àìṣá nígbà tó ṣe pé àkókò magrib ti lọ ó ti lọ síwájú díẹ̀ sí àti wà láàrin àkókò kó tó di pé gbéra ẹ dá dúró di àsìkò sọ̀látùl àìṣá kẹ́ papọ̀ àmọ́ ilé mọ́ wà kí ni mo kí ló fẹ́ mú mi pa sọ̀látù pọ̀ bá kò sí nǹkan kan tó fẹ́ mú mi pa sọ̀látù pọ̀ sójú ń rọ̀ lásìkò magrib yẹn ń rọ wábi sí i kò sí nítọ́jọ́ pé kí ara fẹ́ paṣọ láti pọ̀ sí àbùkátà rẹ̀. ẹ sì máa ń pé kí àkókò sọ láti kan kọ́ pẹ́ ju bá a ti ṣe lérò lọ látàrí ibi tá à ń gbé ọlọ́run ọba ẹlẹ́dàá ló dàlú gbogbo òun ló sì mú kí n ti ń ṣẹlẹ̀ níbi kan kó yàtọ̀ síbòmí jẹ́jẹ́jẹ́jẹ́ nílùú yẹn wà àwa náà múra wa lọ aláfẹ́ gbé bẹ́ẹ̀ tó a kàn máa béèrè ìdájọ́ ọlọ́run tó rọ̀ mọ́ sọ nítorí ẹ ẹ gbọ́dọ̀ paṣọ láti pọ̀ kódà kí magrib ó tún dago méjìlá alẹ́ hmm. méjìlá alẹ́ ńlẹ́ ṣe kí sọ̀látù làìṣà ọmọ wa wọlé láago méjì méjì àbọ̀ méjì àbọ̀ ńlẹ́ tó ṣe sọ̀látù làìṣà hmm. eléyìí bó ti ṣe rí nu ẹ ní máa wo síbi tẹ́ ń ti ń bọ̀ ibi tẹ́ wà ìdájọ́ rẹ̀ lẹ́ẹ̀mọ̀ o. Hmm. wọ́n ní àwọn ń ṣe sọ̀látù làìṣà nílé ṣùgbọ́n àsìkò tí ẹni tó ṣe ìmáàmù tó ń ṣe tẹ̀ṣáhùd ti parí òun gbé àwọn lọ ebi báwọn ọmọ táwọn ṣe tẹ̀síáhùdù àbáwọn ò ṣe tẹ̀síáhùdù ǹjẹ́ àwọn lè mú tẹ̀síáhùdù wá ní ìsìn kọ́mọ̀jà sí pé àwọn ti fi kún sọ̀láàtì àwọn àbíbá o kìí ṣe tẹ̀síáhùdù mú mú wá lọ́rọ̀ tí yín kàn hmm. nítorí pé n tó mú yín sùn débi pé ẹ màmá ṣé mo ṣe tẹ̀síáhùdù àbí n ṣe tẹ̀síáhùdù hmm. ìdájọ́ tí yín ni pé tún sọ̀láàtì yẹn ṣe láti bẹ̀rẹ̀ dópin hmm. nítorí pé ànábì fúnmẹ̀ nàámà fẹ́lẹ́ tọwọ́ bọ̀ ẹyinjú méjèèjì náà ni okùn tó dé ihò ibi tí gbé àti so máa gbà jáde hmm. ẹnikẹ́ni tó bá ti sùn kó tún àlùwàlá rẹ̀ sí hmm. èyí túmọ̀ sí pé èyí tó fini lọ́kàn balẹ̀ ni kẹ́ tún àlùwàlá yín sí ó wá nínú ìgbà wa pé àwọn sọ̀hábà máa ń sùn láàrin magrib sí ìṣà débi pé wọ́n máa ń hanrun orí wọn ó sì fi sẹ́gbẹ̀ẹ́ kan. Hmm àmọ́ ńgbà tí wọ́n bá pèpè fún sọ̀láàtù làìṣá tí wọ́n bá dìde wọn kì í tún àlọ́ àláṣe hmm. wọ́n ní gbáwo ni wọ́n ti ṣe jókòó tó fi jẹ́ pé wọ́n sùn haarun orí wọn sì fi sẹ́gbẹ́ kan wọn ò tún àlọ́ àláṣe nígbà tásìkò sọ̀láàtù tó wọ́n ní wọ́n sùn lọ́nà tó yẹ pé wọ́n mú kí ìdí wọn kọ́ papọ̀ mọ́lẹ̀ lọ́nà tó ṣe pé iṣu ò ní jáde rọrùn hmm. so ẹni tó jókòó ní jókòó tẹ̀sẹ̀ hòt kò sí tàbí ṣùgbọ́n bí sọ́ọ̀bà jáde yóò jáde rọrùn hmm. ó jáde kò jáde ìdájọ́ rẹ̀ sáà ní pé lọ sàlùwàlá kó tún sọ láti yẹn ṣe láti bẹ̀rẹ̀ wọ́n ní ẹni tó bá wí kalimatu shahada la ilaha illallah tó wí gbẹ̀yìn nílé ayé rẹ̀ àwọn ti gbọ́ pé irú àwọn onítìyìn wọ́n soríire ṣé ìtumọ̀ rẹ̀ ni pé ó ti soríire tó mọ tayọ kápá àmà ṣàdúà fúnru rẹ̀ nítorí pé oríire ti dájú àdúà kí làbá tún máa ṣe wọ́n ní ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ rárá kò rí bẹ́ẹ̀ nítorí sallallahu alaihi wasallam ń sọ ni kí á ní tó bá jẹ́ pé la ilaha illallah lọ́sọ láyé kó tó di kókó láyé yọ wà lìjẹ̀nà ṣùgbọ́n májẹ̀mú rẹ̀ ni kó jẹ́ mùsùlùmí hmm. májẹ̀mú rẹ̀ sì tún ni pé la ilaha ọgbọ́dọ̀ màtúmá rẹ̀ máa kì í kàn sí pé mo sọ la ilaha illallah ẹ mọ iye tó wí la ilaha illallah tó ní wúlò fún hmm. sẹ́yìn ọ̀gbọ́ nínú tàní pé Fíráúnà la ilaha illallah ló wí kàn hmm. kó tó di pokù sọ́mọ àlìjáná wa lò hmm. ẹgbọ́n tó ló ń sọ ń parẹ́ ni ó ní annaru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyyan wa yawma taqumu as-sa'atu adkhilu ala Fíráúnà ashadda al-'adhab iná ni wọ́n ti máa fi ara wọn ra ní gbogbo àfẹ̀mọ́júmọ́ àti ìrọ̀wọ̀ láti ayé ń bí láti ìgbà tán ti wà nù sàárè káyọ̀ tó parun tó bá dijọ́ gbé ndàlùkìyàmọ̀ ọlọ́run á ní kí wọ́n gbé fìràwọn àtàwọn èèyàn rẹ̀ wọ́n dà wọ́n sínú ìyà tó le koko. torí ẹ̀ la ilaha illallah yẹn ní ẹ̀ má jẹ́ mùsùlùmí gidi tó wí tó mọ̀ tó máa rẹ̀ tó sì mójútó àwọn májẹ̀mú rẹ̀ la ilaha illallah yẹn ó wúlò fún lọ́nà tó ṣe pé yọ wà àlìjánà ṣùgbọ́n kò túmọ̀ sí pé tó bá ti wá kúta ìkúnjọ́ gbẹ̀ǹdà kìyàmà àlìjánà ni lọ tààrà rárá torí pé gbà wá kan tún wá látọ̀dọ̀ imam ibn hibban rahimahullahu ta'ala tó ní anabi sallallahu alaihi wasallam sọ pé tó bá pé la ilaha illallah lọ́ba sọ kàn lọ́ba sọ kàn nígbèsè ayé rẹ̀ kó tó di pọ́ lọ yọ wà àlìjánà wa in asabahu Hmm. yẹn ni kó lè ti wọ nánà kó tó wà lìjànà hmm. so eléyìí jẹ bóṣù kí ẹsẹ káwọn máa fanu ká pé tí n tàǹsì ọba da kí ló dé táwọn ọmọ ẹgbẹ́ wa tẹ́ pé kí wọ́n tó kú wọn máa sọ la ilaha illallah ńgbà tẹ́ gbẹ́sìn yìí hmm. tẹ́ kó dolẹ̀ ká ń gbé ká. hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. ẹ dákun. ó kọ yín bí ẹ ti ń pè. ó um, wá nílò ọkọ mi láti bolẹ̀ tí ń pè. mo pè láti ìlú Ìbàdàn. naam ọyọ. ìbéèrè mi ni pé èèyàn kan ó fẹ́ fẹ́ ẹnìkan ó wá wá ó wá wá wẹni ní ilé àmọ́ gbà tó wá òun àti ẹ̀gbọ́n rẹ̀ ló bá lé nígbà wá lọ wọ́n ṣàwòrán wọn pé ó da wọ́n fẹ́ fẹ́ra wọn bọ̀ wá lọ ó wá ó wá di bíi bí ọjọ́ kẹrin ìjọ tí ọ wá ó wá pe èyí àbúrò tó wá wò ní o ó wá ṣẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì sí pé kọ́dà kan nígbà tó dijọ́ bí ọjọ́ bí ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta wọ́n bára wọn sọ̀rọ̀ lórí fóònù èyí àbúrò wọn á ní pé ó dá kán jẹ́ káwọn mọ́ ọ wò bí gbogbo nǹkan ó ṣe lọ. tó ìgbà tó wá di bí ọjọ́ kẹrin wọ́n wá sẹ́ẹ̀dì mẹ́sẹ̀gì sábúrò ń pé kódà kó kó fò ní nọ́mbà ẹ̀gbọ́n rẹ̀ ó bá sì ní ó bá sì fún un gbò wá fún un ó wá pe ẹ̀gbọ́n rẹ̀ pé ẹ kọ́dà kó pé ẹ à lóòótọ́ àbúrò lòun wá wò àmọ́ ẹ̀gbọ́n ló wù òun ẹ dákun kí ni ìdájọ́ rẹ̀ nínú ṣé kò burú nínú ẹ̀sìn tí ẹ̀gbọ́n yẹn bá fẹ́. alhamdulilayi ẹni tó jẹ́ pé àbúrò lọ́wọ́ á wò pọ̀ ń fẹ́fẹ́ ṣùgbọ́n tó yẹ pé àbúrò àtẹ̀gbọ́n àwọn ni wọ́n pàdé rẹ̀ tó wá rí i pé ojú ẹ̀gbọ́n ó gbòòn ju ti àbúrò lọ ṣé tí ọba wa gbà pé kọjá ipò ńlọ fẹ́ kì í ṣàbúrò òun ṣé ò burú hmm. kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n fa gọ̀kan rọ̀ wọn hmm. nítorí pé lábẹ́ òfin ọlọ́run ẹni tó lọ́ọ́ fẹ́ fẹ́ onìkan ló yẹ kí ó yọjú sí ọ hmm nígbà tí ọba fẹ́ wá wò tó bá sì jẹ́ pé ibi tí yàrá ti ń tẹ̀ lófin ọlọ́run dáadáa gan ni àsìkò ìgbà tó fẹ́ wọlé nǹkan èyí sẹ́yìn méjèèjì lọ́yẹ kẹ́ lọ pàdé rẹ̀ hmm. ọkùnrin lọ́yẹ kọ́ lọ pàdé rẹ̀ hmm. wọ́n ti wá jọ sọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin débi kan tó ti wá ṣe àfihàn pòun fẹ́ àbúrò rẹ̀ báyìí báyìí báyìí báyìí hmm. so òun ni ọ̀ wá pè tọ̀ ṣé nǹkan èyí sáwàdà lẹ bá wá wọ́n ní òdodo ni afẹ́fẹ́ náà ni ọ̀dà kò burú ṣé kí ká pè wá ẹ fẹ́ rí wọn ni àwọn fẹ́ rí táwọn fi máa dáhùn fẹ́ kówó lé lórí hmm. so wọn á lọ bá a pè wá wọn ò ní dábàá kábà hmm. so àǹtí náà ní yọjú bẹ́ẹ̀ kí ló fẹ́ yọjú bẹ́ẹ̀ sí hmm. àbúrò la pè ẹ̀gbọ́n lọ yọjú so gbogbo orí eléyìí náà yóò máa bí bàjẹ́ yóò máa bí ìranù so àmọ́ bó ti ṣe wà kò sí nǹkan tó burú ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́run kó pé àbúrò ńlọ wá wá pò ń fẹ́ fẹ́ ẹ̀gbọ́n ló wá rí ló wá wùjú àbúrò lọ kò kúkú tí ìfẹ́ ọ̀kan nu méjèèjì hmm. dábàá pé ó fẹ́ àtàbúrò papọ̀ lẹ́ẹ̀kan náà so àbúrò lọ́kàn jẹ́ pé kò fi ọgbọ́n pọ́nrọ rẹ̀ dáadáa bó bá dìgbà mí ẹ má jẹ́ ọ wáyé bẹ́ẹ̀ mọ́ hmm. àmọ́ bàbá ní ó lè fẹ́ ẹ̀gbọ́n náà lábẹ́ òfin ṣẹ̀rí àkòsí tó burú mẹ́ ṣùgbọ́n ó lè fi ìkùnsínú sílẹ̀ láàrin ẹ̀gbọ́n àtàbúrò. Nah pàápàá jùlọ tó bá jẹ́ pé lẹ́yìn ìgbà tó ń bá fẹ́ àǹtí hùn àbúrò náà wá jókòó fúngbà kan tó lọ fá kọ̀rẹ́ lómi mà á ó dájú pé tí ó bá ṣépè fáǹtí rẹ̀ àtọkọ rẹ̀ tó jẹ́ ni tó fẹ́ fẹ́ òun tẹ́lẹ̀ ó dájú pé kò ní ṣàdùà so nítorí ẹ kí fámìlì yẹn má bàa dàrú so kí àǹtí yẹn kó náà wọkọ̀ tiẹ̀ síwájú hmm. káàbúrò náà kó fele yìí lẹ́kọ́ máa wọ́kọ̀ mi hmm. torójú ògbébì kan hmm. bàbá ọ̀daràn ìnirú eléyìí ta lọ wá wò ta lẹni tó ń tún tó ń tún najú wò áhán ó yẹ kójú ọmọ gbébì kan fọkùn. Hmm. Ah, ayakunla sheikh lábẹ́ ìbéèrè ẹni tí wọ́n pè wọlé láti UK lẹ́ẹ̀kan nípa pé àwọn ń ṣe àwọn ń ṣe sọ̀láàtì lè ṣàlọ́wọ́ làwọn bá tòwú lọ tí wọ́n fi sálámà ṣé irú sọ̀láàtì bẹ́ẹ̀ ǹjẹ́ wọ́n lè tún ṣe ní ìsìn bí ó ti lọ àwọn ah, tó ṣe náà nìkan lọ ń bọ lọ́lọ́ wọ́n tún ṣe fáwọn apálẹ̀ àná lọ sẹlẹ̀ wọ́n tún sọ láti làrìṣà yẹn sí wọ́n tún wọ́n tún sọ láti fàjẹr àṣùbà wọ́n tún ṣe ní sí. Hmm. tó bá jẹ́ kó ti tó bí ọjọ́ mélòó kan ṣe. tó bá ti tó ọjọ́ mélòó òun nìkan ni wọ́n kàn san padà. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six láti ẹ̀dẹ̀ ni wọ́n ti fi ìbéèrè lé ìṣòro wa. wọ́n ní uh, ọkùnrin mùsùlùmí kan fẹ́ náà sọ̀rọ̀ níyàwó ni ọlọ́run bá mú ẹ̀mí ẹ̀ sọ́dọ̀ láìpẹ́ yìí ọkùnrin yìí láwọn ọmọ ọkùnrin tó ti dàgbà ti àwọn ọmọbìnrin náà ṣùgbọ́n àwọn ọkùnrin gbọ́ ẹ̀sìn islam yìí ń tiwọn nígbà tí àwọn ọmọbìnrin sì bá ìyá wọn lọ torí lọ́wọ́ báyìí ìyá yẹn ó ti yẹ̀bá lọ́ọ̀dẹ ọkọ nígbà tí ọkọ ti kú bàbá yìí kò sí ní ilé bẹ́ẹ̀ ni kò ní ilẹ̀ àmọ́ ó ní owó pin ìdókòwò àti owó oṣù fẹ̀yìntì ní báńkì léyìí tí kò sì hàn sí obìnrin ìyàwó àti àwọn ọmọbìnrin tí ó bá a lọ wípé ṣé àwọn ọmọkùnrin tó gbọ́ ìsìláàmù yé yẹn ṣé wọ́n lè tẹ̀síwájú lẹ́nu ogún pínpín láì pín kan ìyàwó àti àwọn ọmọbìnrin tó tẹ̀lé lọ àbí báwo ni wọ́n ṣe lè ṣe torí tí àwọn bá mọ̀ pé islam sọ pé torí pé àwọn tó ń mọ̀ ìpè islam sọ pé kèfèrí ò gbọ́dọ̀ jogún mùsùlùmí bẹ́ẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ jogún kò gbọ́dọ̀ jogún kèfèrí ìdí náà tí àwọn fi ń béèrè pé ṣé eléyìí ọ̀tọ̀nà àti pé dídúró àti àìdúró ṣe ìdá irú obìnrin yẹn ní ilé ọkọ rẹ̀ tí ó kù ṣé ó túmọ̀ sí nǹkan kan níbí. alhamdulilayi ẹni tó bá fẹ́ obìnrin kí obìnrin tó fẹ́ yẹn jẹ́ mùsùlùmí àbójẹ jẹ́ nasraniya àbójẹ yahudiya ọ̀ràn yẹn ni lórí àwọn obìnrin báyẹn kí wọ́n ṣe ìdá kí wọ́n sopó lẹ́yìn ikú ọkọ wọn oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tó ń ti pé ìyàwó tí kìí ṣe mùsùlùmá yẹn kò ní jogún ọkọ rẹ̀ hmm. gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé tó bá pé ìyàwó náà ló kú ọkọ náà ní jogún rẹ̀ ṣùgbọ́n nínú wọ ọkọ lórí rẹ̀ ìgbà tó ti gbà láti fẹ́ ẹni tó jẹ́ mùsùlùmí hmm. òun náà ni pé wàá ṣe ìjọ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tó fi sopó lẹ́yìn ikú ọkọ yẹn hmm. ẹ sí sopó káwọn èèyàn jẹ́ yá wọn kò túmọ̀ sí pé bàbá ti sopó jogún o ẹni tó lẹ́tọ̀ọ́ sógún kò ní jogún náà ni so ṣùgbọ́n àwọn obìnrin yìí nàmbà túláàsì ni kí wọ́n sopó hmm. kì í ṣe nàmbà fẹ́ yàtọ̀ sóbìnrin tó ṣe pọ́kọ ti kọ́ ọ́lẹ̀ tẹ́lẹ̀ náà lójú ayé rẹ̀ hmm. ọkọ yìí wá kú kì í sọkọ tiẹ̀ má ọwọ́ á wá sínú ilé wọn lọ́ọ́ fẹ́ jókòó láti sopó sopó ta ni gan-an rí onítorí hmm. pé òbí máa bẹ̀ ń bọ̀ wá bí máa bẹ̀ ń kọ́ sokò sáyè rẹ̀ wọn gbọ́dọ̀ fa irú rẹ̀ gbà yẹn tẹ́ bá ti fààyè káyè gbà yóò béèrè ẹ̀tọ́kẹ́tọ̀ so tẹ́ bá fi lè wọ́ràn tó bá fi jókòó sùn mẹ́rin àtijọ́ mẹ́wàá irú wọn ní fàáké kọrí tí ó sọ wípé báwo lòun ò ti ṣe ní jogún ẹni tó ń sopọ̀ fún sokò sáyè rẹ̀ wáyé o irú obìnrin tí ò wá jókòó kó sopọ̀ lẹ́yìn ikú ọkọ rẹ yẹn ọ̀sẹ̀ lọ́n hmm. ọ̀sẹ̀ lọ́n ọlọ́run ọba ní òbí léèrè hmm. ẹlẹ́kejì ńgbà tó ti jẹ́ pé òun ò kúkú ṣe islam tẹ́lẹ̀ náà tọkọ fi kú lẹ́yìn ìgbà tọkọ kú dúkìá tọkọ nítọ́ hàn àti ètò nítọ́ pamọ́ obìnrin yóò lẹ́tọ̀ọ́ sí nǹkan kan níbẹ̀ hmm. torípa nàbì sallallahu alaihi wa sallam ó ní mùsùlùmí ò gbọ́dọ̀ jogún kèfèrí kèfèrí náà ò gbọ́dọ̀ jogún mùsùlùmí torí ẹ̀ obìnrin yóò ní jogún kankan lọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sáwọn ọmọ àwọn ọmọ tí ọkùnrin yìí tó fi sílẹ̀ sáyé nínú ìbéèrè yẹn ń sọ pé àwọn ọmọkùnrin lágbọ́yé ẹ̀sìn Islam àwọn ọmọbìnrin ò lágbọ́yé hmm. níní àgbọ́yé nǹkan kan ni jíjẹ́ mùsùlùmí nǹkan míì ni hmm. nítorí pé táwọn ọmọ bá jẹ́ mùsùlùmí àtọkùnrin àtobìnrin wa gbogbo wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sáti jogun bàbá wọn hmm. ìyẹn máa jẹ́ mùsùlùmí tágbọ́yé tiẹ̀ tí ò ní tó tẹlòmíì àgbọ́yé kọ́ ni wọ́n ní kó ń fi wọ́n hmm. lópin ìgbà tó bá jẹ́ mùsùlùmí tó ń sojúṣe rẹ̀ nínú ẹ̀sìn Islam hmm. ó lẹ́tọ̀ọ́ sí kó jogun mùsùlùmí tó kú tọ́jọ́ ìbátan iye kan rẹ̀ wáyé o tó bá pa àwọn ọmọbìnrin ò ṣe Islam rárá rárá ńlẹ̀ bá gbà lérò so tí wọn bá ṣe Islam rárá rárá tí bàbá wọn fi kú àwọn ẹni tí bá ń ṣe ìsìláàmù nínú àwọn ọmọ tí bàbá yẹn fi sílẹ̀ sáyé bóyá àwọn ọkùnrin àwọn nìkan ní òjògùn rẹ̀ hmm. tó bá jẹ́ pé àwọn ọmọ yẹn wọ́n ń ṣe ìsìláàmù ojú ayé hmm. láwọn ọmọbìnrin títí tí bàbá wọn fi kú hmm. kíkú tí bàbá wọn kú tán ni wọ́n yẹ ti àgẹ̀rẹ̀ kúrò lórí ìsìláàmù ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan míì eléyìí nǹkan míì ni a sọ pé wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n jogún nítorí pé mùsùlùmí ni wọ́n wà títí tí bàbá wọn fi kú hmm. ṣùgbọ́n wọn ò ní gba tí wọ́n jẹ lógún ó dì wọ́n bá tó padà sí di Islam. Hmm. ẹ lọ́wọ́ kọ́ yín o. salaamaleykum wa rahmatulah. maaleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ni láti Èkìtì. ìbéèrè yín. látàtí Èkìtì. ìbéèrè yín. àti àwọn dọ̀tún akọ́lọ́jẹ́ kárí wọn pẹ́ lórí Eh, mo fẹ́ béèrè pé ẹnìkan ẹnìkan jẹ asiri so nígbà tá a wà ní mọ́ṣáláṣí lálẹ́ ta fẹ́ kí mọ́gírì tàkẹ́ fẹ́ bẹ̀rẹ̀ sí kí mọ́gírì lòún wá dé ó wá darapọ̀ mọ́ wa láti ṣe mọ́gírì yẹn nígbà tá a sálámọ̀ tán ó ṣẹ̀ṣẹ̀ wá lọ mú asiri tó jẹ wá lẹ́yìn ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá jókòó sọ àwọn ní ká béèrè pé ṣé ṣé ó ṣe déédéé nítorí nígbà tó lóun gbọ́ pé wọ́n ní wọn tún lè ṣe jẹ̀mọ́ mi lẹ́yìn ọ̀ranyàn yìí tó ń ṣe lòun fi darapọ̀ mọ́ wa láti kí mọ́ gírí ìfọ̀ wà má sí wa bẹ́ẹ̀ nìkan náà tún wá wà tó yẹ pé ó ní ó jẹ zuri bọ̀ tó bá wọn tán ṣe áṣù ó darapọ̀ mọ́ wọn láti ṣe áṣù yẹn nígbà tó ṣe tán ó wá lọ mú zuri tó jẹ wá ápá zuri tó jẹ ṣẹ̀ṣẹ̀ wá kí áṣù kan ló tó wà ń ta àwa fẹ́ béèrè pé ṣé ó ṣe déédéé àti kò ṣe déédéé. alhamdulilayi ẹni tó jẹ sọlá tó tó bá pọn ẹsẹ magreb lọ ó wá darapọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn magreb ẹ̀yìn ìgbà tán parí magreb làwọn mú asiri wá wọ́n jẹ sọ̀láàtù bọ́họ́r wọ́n bá kó wọn ṣe sọ̀láàtù làásùrì lọ́wọ́ ó wá darapọ̀ mọ́ wọn ṣe sọ̀láàtù làásùr ẹ̀yìn ìgbà tán sálámà sọ̀láàtù làásùr ìlú wa ṣẹ̀ṣẹ̀ wá ṣe sọ̀láàtù bọ́họ́r àṣìṣe ìgbẹ́ kíní kejì wọn ṣe nítorí lábẹ́ òfin gẹ́gẹ́ bí wọ́n ti ṣe tò wọ́n níbí bẹ́ẹ̀ sọ̀láàtù bọ́hùr ló máa ń síwájú sọ̀láàtù làásù sọ̀láàtù làásù ló máa ń síwájú sọ̀láàtù magrib magrib ló máa ń síwájú sọ̀láàtù làíṣà torí ẹ ẹni tó bá wá kọ́kọ́ ṣe sọ̀láàtù làásù ṣáájú kó tó ṣe bọ́hùr á sọ pé àásùrì tó ṣe yẹn ó fi ń ṣe palẹ̀ mọ́ni yóò ṣe sọ̀láàtù bọ́hùr yóò tún wá tẹ̀sẹ̀ ṣe sọ̀láàtù làásù ẹni tó jẹ́ kó ṣe sọ̀látùl magrib ṣáájú kó tó ṣe sọ̀látùl asr á sọ pé fi ń palẹ̀ má ni yóò ṣe sọ̀látùl asr ní ìsìn yóò wá ṣe magrib lẹ́yìn rẹ̀ gbàtíyàn bá tó ṣe bẹ́ẹ̀ ni ló tó ṣe ti Allahu Rabbul Alamin tó fi pa a gbọ́dọ̀ da títò sọ̀látì rò ká máa ṣe kan ṣáájú ọ̀kan lẹ́yìn wá àgbà náà mùsùlùmí kò gbọ́dọ̀ fi sọ̀láàtì ráre kò gbọ́dọ̀ fi falẹ̀ àkókò sọ̀láàtì kọ̀ọ̀kan lọ́yẹ ká máa mójútó wọn bẹ́ẹ̀ nu sẹ́ eléyìí tí Allah Rabbul Alamin tó nífẹ̀ẹ́ sí jù ká ṣe sọ̀láàtì lákòókò rẹ̀ á gbọ́dọ̀ fi falẹ̀ á máa béèrè lọ́tọ̀ àwọn ẹni tí ń pẹ̀ hàn kí lẹ́yìn ṣe gánà rí tó mú yín má ṣe sọ̀láàtì lákòókò rẹ̀ ẹ mọ̀ pé kú ń bẹ hmm. ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ yóò máa jìnnà sí gbogbo nǹkan tí ó jẹ́ olùgbà rẹ̀ hmm. kọ́ lọ́n ẹlẹ́dàá kú sànù wa. Hmm. ala irú ẹni tó pè ní ìsìn láti èkìtì so a fẹ́ rọ̀ wọ́n wọ́n dákun àtàwọn àtàwọn wọn wọ́n jẹ́ ẹni tó máa kópa nínú àti máa pe àwọn èèyàn sẹ́sìn Islam ní agbọn ibi tẹ́ wà yẹn nítorí pé a mọ̀ pé ẹ̀sìn Islam ní agbọn Èkìtì state kò kò sábà rí malẹ̀ kò fẹ́ẹ̀ sí so àwọn àjòjì nìkan ló máa ń ṣe islam nígbà yẹn lọ títí hmm. so àwọn ẹni tó jẹ́ pé àwọn wá láti bomi gẹ́gẹ́ àwọn yorùbá haúsá àwọn ìgbìrà hmm. so àwọn lẹ́rìí tá à ń ṣe islam níbẹ̀ yẹn hmm. àwọn ọmọ ìlú gangan ọ̀pọ̀lọpọ̀ nù ń ṣe islam ọ̀pọ̀lọpọ̀ náà wọn tó lọ́n ṣe islam náà gan-an wọ́n mú ẹbọ gidi mẹ́sìn so lójú méjèèjì hmm. ó burú jáì ó bá yàn lẹ́rù hmm. tọ́ba wá rí ọmọ ìyá wa báyìí bíi tàbí fatai tó pè yìí hmm. tó ní pọ̀ ń ṣe islam débi pé wọ́n ń ṣàwọn àbẹ́rẹ́ báyìí àbí Ìbàdàn ló ti ṣẹlẹ̀ so tọ́ba jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ máa pèpè sẹ́sìn islam ni ọlọ́run sàn yín lẹ́sàn-án ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wáàsí ìta gbangba tí a máa fi hudan wa bushra lẹ́yìn tó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ kọ̀ọ̀kan tí ó bá bẹ̀rẹ̀ gbogbo ọjọ́ sátọ̀dẹ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí lọ́la òde inṣàlá tí í ṣe ọjọ́ kẹrin oṣù kọkànlá zolikọ́dà fourteen forty three ah ejirọ́ kàlẹ́ndà tó tún ṣe déédéé ọjọ́ ọjọ́ kẹrin kẹfà twenty twenty two bàkàtà bíyà inshàlá aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ó wáyé ní alimadina center alimadina center ní tó wà ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ́ ní tí wọ́n bá a sọ̀rọ̀ lé lórí náà ni ìtàjẹ̀sílẹ̀ àti ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn islam ìtàjẹ̀sílẹ̀ àti ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn islam sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógúnmọ̀ṣọ́ ni wọ́n sì máa dára lẹ́kọ̀ọ́ inshallah wa tí a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ aláà yóò sì jẹ́ kó ìbàlẹ́jọ́ dáadáa fún aláyé àti lọ́jọ́ àgbóǹdàlẹ̀ kíyàmá wọ́n ní kí ni ẹni tí ó déédéé rí àláàtì lórí fóònù rẹ̀ wípé owó wọlé sínú báńkì yóò ṣe tí kò sì mẹ́ni tó sẹ́ndì owó náà àti pé kò tún gbé orúkọ báńkì tí àláàtì owó ọ̀hún ti wọlé sọ́dọ̀ èèyàn jáde eléyàn lábẹ́ ìbéèrè èyí wọ́n tún ní gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé tí èèyàn bá lọ gba hard currency ní láwọn báńkì ní Western Union wọn ó tún fún ẹ̀ ní owó kan tí wọ́n ń pè ní owó incentive bóyá bí owó òwúrí pé ẹ ṣe tẹ̀ ń bá wa ṣe ìbádòwòpọ̀ ẹ pé àti wá mọ̀ pé gbígba owó yìí àbí téèyàn bá sọ pé òun gbọ̀ òun fi ṣe yẹn kan haram ni pàápàá jùlọ èèyàn gbọ́dọ̀ fi sọ pé òun fi ṣe fi sabilillah wọ́n ní ṣé èèyàn wá lè gbèrò fún èèyàn nínú ọkàn yẹn pé ọ̀dà abẹ́sẹ̀ fún mi lówó ẹ̀yìn báńkì yìí wọ́n ní ṣé èèyàn lè ṣe bẹ́ẹ̀. alhamdulilayi ẹni tó rí àmì ìpowó wọlé wọn á lóun ò rí báǹkì tí wọn ti fi ránṣẹ́ hmm. eléyìí ẹ sọ̀rọ̀ mọ́ lónìí hmm. nítorí pé àwọn ẹni tí wọn bá fẹ́ fowó ránṣẹ́ sí yàn hmm. oríṣiríṣi ọ̀nà tá lè gbà fowó ránṣẹ́ ti pọ̀ kì í ṣe dandan kọjá báǹkì ó lè jẹ́ pé lọ fi ránṣẹ́ ní ẹsẹ̀ kò nítòsí ilé àwọn pos ó fi ránṣẹ́ ó ní ìdíkù wọn ṣẹ̀ṣẹ̀ sọ bí táwọn ti fi ránṣẹ́ nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ìwọ òṣìṣẹ́ tí wọ́n lè fi fowó yìí sí ẹnì kan ò sì gba account number lọ́wọ́ rẹ pò ń fẹ́ sànù rẹ hmm. ọkàn rí tó wọlé so owó yẹn ó yẹ kó mú fura dání lọ́dọ̀ rẹ gẹ́gẹ́ bí mùsùlùmí hmm. wàá lọ́ra níbi àti lọ́ọ́ gbowó yẹn hmm. wàá fi ara balẹ̀ láti máa retí ẹni tí ó pè ọ́ pé ṣé ẹ rówó báyìí a fi àṣìṣe sẹ́ndì ẹ̀ sákàǹtì yẹn so àmọ́ pé wọ́n á ní ọ̀rẹ́sẹ̀ wèrè oògùn sóògùn hmm. ẹ̀ẹ́ ń jẹ́ olóòtú àárítọ́ lọ́gbọ́n hmm. àwọn àwọn àṣàyàn àṣẹni tó fẹ́ jàǹbá ni o hmm. àṣẹni tó fẹ́ ṣàìdá ni àmì ìṣiṣẹ́ owó sọ́dọ̀ anybody ìjọba òsì sọ pé òun pín owó òun ti mọ account number kálukú kálukú ọkàn máa rí àláàtì ni so kò rí bẹ́ẹ̀. ẹnìkan sì lóun ò bùn mí lówó. ẹnìkan sì gba àkáǹtì mi kó lóun ò bùn mí lówó. so ó dájú irú ẹ máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ó lè jẹ́ pé fáìfù ni wọ́n kọ ìgbà tí ẹni tó fẹ́ sẹ́ndì owó rí òun wò bíi six hmm. ní ọ̀kan nínú àwọn nọ́mbà àkáǹtì yẹn ló fi bọ́ sínú àkáǹtì tiẹ̀ hmm. so wọ́n padà wá wádìí má náwó hmm. má náwó má náwó lówó ilé ìjẹ́bù ti ṣe jẹ́ ẹ wọ́n ní Western Union tó máa fowó ránṣẹ́ sí yẹn tí báńkì máa fún yàn níye kan lórí gbogbo dọ́là kọ̀ọ̀kan so sọ́tọ́ kéèyàn ọmọ àgbà kọ́tọ́kọ̀ gbà torí pé rìbá ni rìbá ni wọ́n fún ọ kì í ṣe pé wọn náà bá dòwò pọ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn níjọba ló ní kó máa fún wọn hmm. torí pé ìjọba ń fẹ́ kí dollars kó surplus lọ́wọ́ àwọn èèyàn hmm. so that eh, yóò fi di nǹkan tí ọ̀wọ́n gógógó bó ti ṣe wọ́n yẹn so gbogbo àti bá àti bí kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run wọ́n jẹ́ pé nítorí pé wọ́n fowó ránṣẹ́ sí ọ lórí gbogbo náírà kọ̀ọ̀kan níye tá dọ́là kọ̀ọ̀kan níye tá fún ọ̀kọ̀tọ́ kọ̀tọ́ rìbá ni àwa ni tí èèyàn bá ti lè gbà séèyàn lè sọ fún báńkì pé òun ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni mànà hmm. kí ni bẹ́ẹ̀ kíláàsì bẹ́ẹ̀ olùọ̀fẹ́ hmm. bùn mí ní nǹkan mo nífẹ̀ẹ́ hmm. kíláàsì bẹ́ẹ̀. <laughs> ìfẹ́ sàgbà ogun o. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wá àsìta gbangba tí a mọ̀ sí hudan wa bushro lẹ́yìn tó máa wáyé ní gbogbo sátọ̀dẹ̀ tó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí inṣàlá ọdún twenty twenty two tó bọ́ sí dédé ọjọ́ kẹrin oṣù kọkànlá vilkọ́dà fourteen forty three ah ìjírọ̀ kàlẹ́ndà inshallah aago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ọ̀wáyé ní alimadina center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ ah, ohun tí wọ́n bá a sọ̀rọ̀ lórí náà ni ìtàjẹ̀sílẹ̀ àti ìdájọ́ rẹ̀ ìtàjẹ̀sílẹ̀ àti ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn Islam asheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀sán àwọn náà ni wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ inshallah wa tí a bá gbọ́ ká sọ fẹ́ ni tí ò gbọ́ o ọlọ́run yóò jẹ́ kó jẹ́ ìbálẹ́jọ́ dáadáa fún wa ẹ̀ ló kọ yín. ẹ ló sùlá tó wá máa ń ti Ògbómọ̀ṣọ́ lọ sí Èjìgbò lójoojúmọ́ tó dẹ̀ máa ń wálé padà pé tó wá máa kí irun zuri Èjìgbò yẹn tó lè máa kí kọ́sírì àbí normal zuri ló máa kí. kò ní í ṣe kọ́sùrù nítorí pé Èjìgbò ń bolè Èjìgbò wà sóògùn mọ́ sí téèyàn bá mú kó sọ Èjìgbò ní ọ̀bọ̀ sí. ẹ ló kọ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. Mohammed lọ sọ̀rọ̀ láti Ìbàdàn. ìbéèrè yín ẹjọ́ mo ní ìbéèrè mẹ́ta tí mo fẹ́ bí léèrè. ẹyọ kan ni ẹ béèrè ọjọ́ ti lọ tó bá di ọjọ́ mẹ́jọ yìí ṣára ká ìbéèrè méjì yòókù. tọ obìnrin tí ọkọ rẹ̀ kú hmm. so tí o ti wá kúrò lọ́dọ̀ ọkọ rẹ̀ fún bíi ọdún mẹ́jọ àbọ̀dún mẹ́wàá so ṣé ó ní ẹ̀tọ́ kó ṣe opó àti pé ẹ̀tọ́ wo ni ó ní sí ogún ọkọ yẹn tí ó dẹ̀ sọ pé àwọn jọ jàtúkà àbí wọ́n jọ ní ọ̀rọ̀ púpọ̀ àjàtúkà tó kàn kó kúrò nílé ọkọ yẹn ni. wàlẹ́kùn sọ́nà tó lọ obìnrin tó ti kó lọ́dọ̀ ọkọ tó ti tọ́dún mẹ́jọ hmm. láì jẹ́ pé ìkọsílẹ̀ wáyé hmm. òun lọ́kàn lọ òun náà sì bọ́kọ dànù hmm. ìyàwó ọkọ yẹn náà lọ jẹ́ lópin ìgbà tọkọ náà tó ti jẹ́ pé kò tètè mójútọ́rọ̀ ara rẹ̀ èèyàn gbọ́dọ̀ rẹ̀ mọ́ ṣé kò ti kó tọkùnrin míì lọ kò kó tọkùnrin míì lọ onídàgbé ìyàwó rẹ̀ ni wọ́n ló wo ìyàwó rẹ̀ ràn tó pe ìyàwó rẹ̀ padà tó sì ṣàtúnṣe òun á gbọ́n jù lọ nígbà tó kú òun á lóun á fẹ́ sopó hmm. so <laughs> nígbà tí o ti kọ́ lẹ̀ hmm. tó náà bọ́ dànù ọlẹ́tọ̀ sí kó jogún rẹ̀ hmm. ṣùgbọ́n ru eléyìí ẹni tó bá ṣẹlẹ̀ sí gangan gangan so yóò da wípé kí àwọn fámìlì ru ọkọ yẹn kí wọ́n wá ṣèbéèrè gangan kí wọ́n fi ṣàlàyé yéké ń tó ṣẹlẹ̀ kí wọ́n sì po obìnrin náà lẹ́yìn tí ẹ bá jọ wá àlàyé yẹn ó yàtọ̀ nítorí pé a lè rí nǹkan míì tó yàtọ̀ sí ní tá à ń sọ yìí pọ̀ ṣẹlẹ̀ tí ìdájọ́ ò fi bá ní ṣẹlẹ̀ mu jazakumullahu khairan sheikh ọkọ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrẹ ètò kọlọn kọba fi san lẹsùn lórí láyé àti lọ́jọ́ agbóhùn lẹkìyàmọ ọkọ pàtàkì lọ́wọ́ sheikh dr shavrin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà sẹńtà ní pápá abẹdẹ lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọlọkùn ọjọ́ kan láti gbà yíwá ọkọ pàtàkì lọ́wọ́ àbú àmì láti òkè àdó akíntọ́lá àti bọdà ismail jazakumullahu khairan ọládùnní bẹlẹ lóko المقدم المؤخر الأول الأخر بسم الله الرحمن الرحيم السلام عليكم òdodo tó fojú hàn lọ́rọ̀ lọ́hùn Allah tó sọ pé àwa la sọ àlùkùránì kalẹ̀ àwa náà la sì dáàbò bò ẹni tó sì lóore jù nínú yín náà lẹni tó ní má àlùkùránì tó sì tó fi mẹ́rin ní ìlànà bí Muhammad wí ìdíje àlùkùránì kíkẹ́ àlùbáríkà central mall pẹ̀lú àjọṣepọ̀ Cosmas Global Investment Limited ló ṣe àgbékalẹ̀ rẹ̀ tó máa wáyé láàrin ọjọ́ kẹrìnlélógún oṣù kẹfà sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà twenty twenty two ní àlùbáríkà central central mosque ládùúgbò àgọ́ nílùú ògbómọ̀ṣọ́ káàkiri ìjọba ìbílẹ̀ márààrún nílùú ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ láti retí àwọn olùkópa látòrí hizbu méjì àti márùn tọ́jọ́ orí wọn gbọ́dọ̀ ju ọdún mẹ́wàá lọ ọjọ́ orí àwọn olùkópa látòrí hizbu mẹ́wàá ọgbọ̀n hizbu ọgbọ̀n hizbu àti ọgọ́ta náà ò sì gbọ́dọ̀ Investment Limited ládùúgbò àgọ́ relic street school lọ́nà olúkókò ní general arate computers ìsàlẹ̀ ọjà gbó honest communications ọ̀ndàjì lẹ́yìn tí máa rí fọ́ọ̀mù gbà lọ́fẹ̀ẹ́ lọ́jọ́ kẹtàdínlógún oṣù kẹfà ọdún yìí ni fọ́ọ̀mù gbígbà ó méjìlá sópin ìlú àwọn ẹ̀bùn atuni nínú ló ti wà ń kalẹ̀ ń sẹpẹ́ fáwọn márùn tó bá yan yọ lópin ìdíje kóhunkóhun síwájú sí zero eight zero eight eight four one zero two six zero gbogbo mùsùlùmí òdodo àgbáyé alukur'an ìmọ̀lẹ̀ wa alukur'an ìwúrí wa alibarika central mall pẹ̀lú àjọṣepọ̀ cosmart global investment limited ló ń kéde. 101 101 101 FM